ìjà burúkú tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn olóògbé ọbáfẹ́mi awólọ́wọ̀ ìyẹn afẹ́nifẹ́re ó mà tún ti gbọ̀dọ̀ míì yọ nínú ọ̀sẹ̀ tá a wà yìí pẹ̀lú báwọn ẹgbẹ́ náà ìyẹn igun méjì tó wà nínú ẹgbẹ́ náà báyìí igun olóyè ayọ̀ adébánjọ àti olóyè rúbẹ̀n fásórántì bó tún ṣe dojú kọ ara wọn lórí ààrẹ bọ́lá ahmed tinubu ẹ rántí pé lásìkò tí ètò ìdìbò ààrẹ oṣù kejì ọdún yìí ń bọ̀ ìní ìjà bẹ́ nínú ẹgbẹ́ afẹ́nifẹ́re nítorí tí olórí ẹgbẹ́ náà olóyè ayọ̀ adébánjọ kéde pé olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party ìyàn peter obi ìnẹgbẹ́ afẹ́nifẹ́re àti gbogbo ilẹ̀ yorùbá ń tẹ̀lé ṣùgbọ́n tí olórí ẹgbẹ́ náà tó gbé ìjọba sílẹ̀ fún olóyè ayọ̀ adébánjọ ìyẹn olóyè rúbẹ̀ fásórántì ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o àti pé ààrẹ bọ́lá ahmed tinubu tó jẹ́ ọmọ yorùbá yìí làwọn yóò ṣàtìlẹ́yìn fún tó sì lóun ti gbàkóso ẹgbẹ́ náà padà kúrò lọ́wọ́ olóyè ayọ̀ adébánjọ tó ń gbè e fún ṣáò lẹ́yìn tí ààrẹ bọ́lá ahmed tinubu jáwé olúborí tí ilé ẹjọ́ tó ga jùlọ ìyẹn supreme court tó dájọ́ ẹni ìpàdé máa wáyé lọ́jọ́rú ìyẹn ọjọ́ wednesday ọ̀sẹ̀ yìí ní ilé olóyè ayọ̀ adébánjọ tó wà ní ògbó ìjẹ̀bú ní ìpínlẹ̀ ògùn lẹ́yìn ìpàdé náà akọ̀wé ẹgbẹ́ náà olóyè ìṣọ̀lá ẹbíṣe ní ó fi àtẹ̀jáde síta ó ní àwọn bu ẹnu àtẹ́lu àwọn adájọ́ tó dá tinubu láre ó ní ìdájọ́ irọ́ ni wọ́n dá àti ìdájọ́ èké tó sì ní inú gbogbo ọmọ nàìjíríà ìní kò dùn lórí ìdájọ́ bá ṣe dá tinubu láre ṣùgbọ́n nígbà tó ń fún wọn lésì igun ẹgbẹ́ afẹ́nifẹ́re ti bàbá fáṣọ̀rántì ni kí olóyè adébánjọ kó lọ sọ ara ẹ̀ ò kó sì tọwọ́ ọmọ ìgbàṣọ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta tí akọ̀wé ẹgbẹ́ tí wọ́n yan olóyè ìkọ́lé ọmọlólú fi síta ó sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn táwọn jojúlówó afẹ́nifẹ́re àwọn ti fi ọ̀rọ̀ síta láti jẹ́ kó di mímọ̀ wípé àwọn kí Tinubu kú oríire ní kété tí ilé ẹjọ́ tó ga jùlọ dá láre tó sì ní tí ẹgbẹ́ igun tí olóyè Àyà Adébájọ ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ táwọn Afẹ́nifẹ́re tó ju ojúlówó táwọn ń sọ kódà ó jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn tó wà nínú ìpàdé náà wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re bí kò ṣe pé ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n ní báyìí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re igun ti olóyè Ayọ̀ Adébánjọ àti olóyè Reuben Fásórántì wọ́n tún ti yẹ̀yẹ́ ara wọn lọ́sẹ̀ yìí o tí wọ́n sì ń sọ̀kò ọ̀rọ̀ ńlá tí wọ́n sọ sí ara wọn.